أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى ولهم asitọrọ أسترى ìgẹ̀ fún ànábì wa صلى الله عليه وسلم sallam قم با أما máa النبي àti gbogbo àwọn tí wọ́n bá gbà fún ànábì náà nínú àwọn ará ilé ẹ̀ òfin kárí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà bákan náà àwọn olùkọ́ wa sábà ń ṣe dáadáa fún wọn àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo wa lọ́n dákun mọ́sá àmọ́ bá wa ṣe fún wọn bẹ̀rẹ̀ àmì ti yá àràkàmì rà ní gbogbo wa náà pátá kọ́lọ́n kọ́ mọ́sá gbàdúrà wa ọdún ilé ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ abẹ́rẹ́ ọlọ́run mọ́sá kà wá sínú ẹrú tí ó gbà láyé o kò fi wá sínú ẹrú tí ó ṣe kóńgẹ́ àánú rẹ̀ látara ọdún ilé náà برحمتك يا أرحم الراحمين ká sì máa fi sẹ́mi gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé eh, ọ̀rọ̀ nípa hajj kò tí jù náà wọn àti gàràfà àbẹ́lẹ̀ nǹkan lọ́wọ́ kó fi àsìkò ń gé àánú ẹ̀ ẹ̀kejì ni wípé bàbá ti ń ro náà ká tún máa ro ẹran ọdún iléyá náà ká máa ro òun náà papọ̀ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fẹ́ni tó bá fẹ́ pa ẹran ọdún iléyá ká má gbàgbé bó tilẹ̀ jẹ́ sí wípé eh, ọjọ́ náà ó sì kù péréte báyìí ìyẹn ni wípé nínú ẹ̀kọ́ ni pé nítorí wípé ẹran ọdún léyà òun náà ò ní gérun òun náà ò ní gé èékánná látìgbà tí dòlè hijab bá ti bẹ̀rẹ̀ a sì wà ní dòlè kọ́ádà báyìí sì bá gbàgbé bóyá òní ni twenty three àbí nǹkan mi dòlè kọ́ádà tó túmọ̀ sí wípé láàrin pé èèyàn fẹ́ gérun èèyàn fẹ́ gé èékánná èèyàn fẹ́ fárun abíyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gba àwọn nǹkan wọ̀nyí kéèyàn ti ṣe kí dòlòkọ́ àdá ò ti parí lẹ́yìn tó bá láníyàn kó ń fẹ́ pẹ̀ràn iléyá eléyìí jẹ́ ìbámu fún sunna nabi sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ ọ̀bàtà alámúláàmúlẹ̀ kọ́dà kó ṣe ní ìrọ̀rùn fún wa. àdìsí yàwó máa gbéyàwó láàárọ̀ tòní ọ̀nà ni àdìsí afáwa anas bin malik náà ni kọ́lọ̀ ń kọba yọ́nú sí bàbá náà ń ṣàlàyé fún wa nínú um ọ̀rọ̀ ànábì nípa àwọn nǹkan kan tí Ọlọ́run sì máa ń lò ní sábàbí lórí kí aásìkí èèyàn ó fi máa gbayì sí i kí aásìkí ó máa pọ̀ sí i lọ́wọ́ èèyàn nínú àwọn nǹkan tí Ọlọ́run máa ń lò ní sábàbí bákan náà nínú nǹkan tọ́lọ́run máa ń lò ní sábàbí kí èèyàn ó fi ní ipa kí ìpààyàn má parí láéláé hmm? nǹkan ọ̀kan náà ní sì ń jẹ́ sábàbí méjèèjì yìí ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ tí kò bá lọ jẹ́ sí pàdésì náà àwọn àfáà wádìí àwọn pàdésì sọ̀hìn ni bákan náà ó sì jẹ́ pé ànábì sọ bẹ́ẹ̀ lóòótọ́ ni àbá máa wí pé a tó sì lè rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tá ànábì bá ti sọ èyí dá ẹ̀ èyí sì yẹ méjì ń pa rẹ̀ nígbà tí èèyàn bá ti ń jẹ́ mùmínì ní òdodo eléyìí náà ni wọn máa júwe wa gẹ́gẹ́ bíi pé níkẹni gẹ́gẹ́ bíi pé a gbà pé ànábì òun náà ni aṣáájú wa sì ni òjíṣẹ́ tí Ọlọ́run sì wà. عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه متفق عليه bá a sọ fúnra wa pé àbá wa Anas ibn Malik àwọn ẹgbàá àdìsí náà wà kọ́lọ̀ ń bá yọnu sí wọn. àná ni àná nàbí sallallahu alaihi wasallam àná gba alátọ́dọ̀ ànábì kí ọlọ́run ọlọ́run kọ́ mọ bá ànábì. kọ́ọ̀lù wọn lànàbì sọ pé mani ahaba an yubsata lahu fi rizqi ẹni tó bá nífẹ̀ẹ́ sí kí ọlọ́run ọba àlékè ọláwó tẹ́ àsìkí ilẹ̀ fóun tí kásìkí òun ó gbáyè kó lọ jaburata kó pọ̀ bámú wàyíùnsá ùlàófì áfárì kí wọn ó sì tún lọ ipa òun lára ìyẹn pé kóun ó nípa lórílẹ̀ kó jẹ́ sí wípé ọ̀rọ̀ òun kò ní parẹ́ láéláé nínú àwọn nǹkan tóun bá gbèsè láyé ànábì ní nǹkan tó ń tọ̀hún lè ṣe òun náà ní falẹ̀ yẹ́sù ilẹ̀ rọ́hìmà kọ́yà á máa da okùn ẹbí pọ̀ ẹ̀rí kọ́yà á máa ṣe kínni kó máa da okùn ẹbí pọ̀ kó má jẹ́ kí okùn ẹbí ó já látọwọ́ òun ẹ wò nǹkan ẹ wá wo rìsọ́ọ̀tì tá ànábì ànábì ti sọ̀rọ̀ ànábì kọ́kọ́ ti àwọn nǹkan sọ́dọ̀ pé tó bá fẹ́ àwọn nǹkan báyìí tó bá fẹ́ àwọn nǹkan báyìí kí nìkan kọ́ máa ṣe nǹkan tí ó máa ṣe ni àbẹ́ nìkan. eléyìí jẹ́ ká yìí pé nínú àdìsí yìí ó jẹ́ ká yìí pé ọ̀rọ̀ nípa ẹbí ọ̀rọ̀ kan tó tóbi ni ẹbí ò bàjẹ́ lọ́wọ́ ẹni kódà lójó sọmbi àdìsí mi yìí pé ní láàyè ìdíkòlù lìjẹ́nà kọ́ọ̀tì òrọ́hìnì kò lè rà lìjẹ́nà wọ̀ gbogbo ẹni tí wàá máa jákun ẹbí gbogbo bọ́rọ̀ ẹbí ò sì dàrú bọ́rọ̀ ẹbí ò sì ní lójútùú tásìpò ò sì ní wá láàrin ẹbí ọwọ́ rẹ̀ ní ti ṣẹlẹ̀ ànábì ní irú ẹni bí ò lè wà lìjẹ́nà ẹnu àwọ àǹfààní tí wàá bẹ́ẹ̀ bí kéèyàn máa da okùn ẹbí pọ̀ yóò jẹ́ sábàbí kí á sì kíyàn gbáyè bákan náà yóò tún jẹ sábàbí kí ìpààyàn má parẹ láéláé ọrọ ànábì tó sọ yìí làákàyè tí nǹkan ọba kọlù náà yóò sì gbà pé bẹ́ẹ̀ lórí torí ẹ̀yin náà wò ó ẹni tó ṣe wípé bí oníwá bọ́ bá nídìí inú ẹbí bó bá ṣe lágbára máa yóò ṣe bí ẹlẹ́yìn bó bá ní bùkátà sí nǹkan kan bó bá ṣe lágbára máa yóò ṣe nínú ẹbí ṣe é mọ̀ wípé bẹ́ẹ̀ bí bá fẹ́ se nǹkan kan náà àwọn náà máa fún un lọ́tọ̀ pé Ọlọ́run dákun mọ́mọ́ jó lágbájọ́ parẹ́ sẹ́yìn tá a bá ń nǹkan ẹ̀ náà là á máa rántí pọ̀ sí ni inú àdéhùn Ọlọ́run sì nìyí o gbogbo ẹni bá ti ná nínú tọ́ná nínú tó ní ti ọmọ pọ̀ àbí ìrántí òǹtọ̀hún ọ̀rọ̀ nípa òǹtọ̀hún yóò sì máa bẹ láéláé tí wọ́n máa sọ nípa dáadáa rẹ̀ láéláé ẹni tó bá ṣe dáadáa tẹ́lẹ̀ náà yóò máa sọ nípa rẹ̀ bákan náà ẹni tó mọ́lá bá ṣe kàn yókù náà ipa tiẹ̀ náà nípa rẹ̀ o wọ́n máa sọ ṣùgbọ́n wọn kálukú akáwa náà wò ó ẹ rí nígbà tẹ́nìkan wá sí láyé mọ́ àwọn yóò máa wá sọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí lágbájá sì ń bẹ láyé gbogbo ilé ẹbí gbogbo ẹ̀yìn bí nǹkan bá ti fẹ́ ṣẹlẹ̀ níbì kan yóò ti sáré lọbẹ̀ yóò ti sáré yanjú ẹ̀ ọlọ́mọba wa kẹ́ lágbájá tó ń tọ̀hún tó bá ti kú láàrin bí ọgbọ̀n ọdún kò sí wọ́n tó máa sọ̀rọ̀ kanjọ́ kan pé àgbà lágbájá ń bẹ láyé gbogbo ilé wa ni ó kiri yọdọdọ àwọn ìyá kínní yọdọdọ àwọn bàbá kínní yóò kàn òun sáwà kí wa náà ni òun ní kó wọn tún wá bẹ̀ wò náà ni bí ọ̀rọ̀ ẹbí bó ṣe rí lẹ́mìí ń tọ̀hún nìyẹn látara bẹẹ ipa tóńtọhún kó náà lórí kí ẹbí kìnínní ọmọ bàjẹ kí ẹbí kejì ọmọ dàrú nílé ìyá nílé bàbá kọmọsí gbọnmi sí omi ò tó ipa tó kó wọn nì ẹrí yóò máa mú wọn rántí ẹ láéláé nígbà tí ó bá tún sí láyé mọ́ anabi sallallahu alayhi wa sallam anabi wàá fìdí ẹ múlẹ̀ fún wa yìí pé gbogbo ẹni tó nà bá nífẹ̀ẹ́ sí nǹkan yìí nǹkan tó yẹ kó máa ṣe òun nìyẹn ẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ nínú Islam wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan bẹ̀tẹ̀ pé èèyàn ní kíyèsí látara pé èèyàn ò sì kíyèsí àwọn oore ńláńlá ọ̀bọ̀ fún ni ń bẹ nígbà tẹ́lẹ̀ mi lówó lọ́wọ́ tó ní kò sí tọ́kàn o èmi àti ìyàwó mi àtọmọ mi nìkan ni kò sí tọ́kàn mi pẹ̀lú ọ̀rọ̀ fámìlì kan ẹnu tí ó fi máa gbọ́ bùkátà tara ẹ̀ àti tàwọn ọmọ àti tìyàwó ẹ̀ nìkan náà sì ni ó ṣẹ́kù sí lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó ń rí pé àwọn tún ní fámìlì fámìlì òun fẹ́ ju àyàn ọlọ́run níta àwọn fámìlì òun náà òun ó tún kó bọ́ tọ́ máa rí ná fáwọn náà òun ó fún máa rí fáwọn yẹn náà torí ìdí eléyìí ló jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ sọ yẹn bó ṣe rí náà nù nígbà gbogbo ẹni tó ń wá nífẹ̀ẹ́ sí kí á sì kí wọn sí ó sì nínú tó bá ní fẹ́ bí ní làákàyè ni lówó ni nírìn ẹsẹ̀ ni lọ́gbọ́n ni kódà ní ìfọmọnìyàn ṣe ni gbogbo àwọn nǹkan wọ̀nyí kéèyàn ó gbìyànjú láti máa lò ó bí ẹbí ò sì ní dàrú bí ẹbí ò sì máa ní lọ síwájú bí ẹbí ò sì máa tò bẹ́bí ò sì máa ní àṣepọ̀ tó gún tó gún régé láàrin ara ẹni kéèyàn ó gbìyànjú kọ́ ná ogun tó bá ní láti fi sapá lórí eléyìí àwọn nǹkan tí ọmọ jẹ́rìí sọ́ọ̀tún tọ̀hún òun là nábì ti sọ̀run bí kásìkiri ọmọ gba yìí sí àbí kí ìrántí òun tọ̀hún náà kó sì máa bẹ̀ lọ gbére bẹ́ẹ̀ sì ni ànábì ti jó ya pé gbẹ́dẹ́ wá rántí òun náà pẹ̀lú dáadáa káwọn ìpè ní anton shuada allah ifel ard ẹ̀yin náà lẹ́lẹ́rìí ọlọ́run lórílẹ̀ bẹ́ẹ̀ bá ti rántí yẹn pé ẹni rẹ ní ọlọ́run ni ẹ̀wọ̀n ọkọ̀ ládàá pẹ́ ni rí nílẹ̀ fún lókùn gbà tó bá ti jẹ́ sí pé lọ́dọ̀ ọlọ́run náà ọlọ́run náà rí pẹ́ ni rí ni bá ti jẹ́ pé ẹni bú náà lẹ́ ń pè tó ti jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run náà ẹni bú náà ni wọ́n tún máa fi kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún náà ni abẹ́lẹ̀ bàtà lánàá nù àwa náà kọ́ lọ́n kó fún wa ní ipá láti lè sà lórí báwa náà ṣe ní ipa gidi nínú ẹbí wa tí ó fi jẹ́ sí pé yóò máa jẹ́ okùnfà gbígbòòrò àsìkí fún wa àti ìmọ̀ràn ti wa nípa dáadáa tá a bá gbèsè nínú ẹbí náà láéláé bẹ̀rẹ̀ àmàtí ya rahman rahman wa sallallahu ala muhammad wa ala alihi wa sahabi wa sallim wasalaamu wa rahmatulahi wa barakatuh.